Participate simply buy the Nescafe Original 3 in 1 sachet with the 70 Naira price mark and save the empty sachet after making your favorite cup of coffee. Submit 8 empty sachets to get a scratch card at any of our redemption centers nationwide. Scratch the card to review your unique code. Dial star 566 star 77 star 5 hash and follow the instructions to stand a chance to win amazing prizes from airtime to various cash prizes of up to 200,000 Naira. Get off to a strong start with that big win. And remember, it all starts with a Nescafe. Terms and conditions apply. Everything there for Black Friday. Oh, yes, and it's exclusive to Conga Yakata. Get extra 10% discount when you shop on Conga.com or Conga retail stores nationwide with your Access Bank or Verve cards. Before you buy anything this season, check prices on Conga.com. Conga, the e-commerce group you trust. Imagine the joy that fills your heart when you have just given birth to a bouncing baby. Imagine the excitement that energizes you when you hear the news that your first grandchild has just been born. Imagine the comfort you get knowing that mother and baby are having a good night's sleep. Yes, that is the assurance you get knowing that Vitafoam has the perfect fit mattress for all body weight. With our Buy Right chat, you can get the best mattress that goes with your body weight. Don't just buy a mattress, buy a Vitafoam mattress designed to fit your body weight from any of our accredited dealers nationwide or visit us on www.vitafoamng.com to place your order today. Vitafoam, the fine art of living. Only beans Omnibiz Better don land o. Omnibiz dey reward customers with jolly jolly prices this season. Lucky customers go win jolly price like generator, freezer and other consolation prizes There, The oga kpatakpata winner go enjoy one year shop bread. E never end o. Oh. All customers go win one thousand naira on every purchase delivered from now till December twenty-fourth. Buy more, win more. Everybody is a winner. Visit shop.omnibiz.app or download the app now. Muzik ló lè dá o bí ire bá wọlé ayọ̀ ni ó pín kárí o wo ojú ọ̀run tó ṣú òjò ni yóò fi rọ̀ bébí ṣèbí kájọ máa gbé pọ̀ ló lè dá o jọ̀wọ́ yẹ o tẹ̀lé mi ká lọ jọ̀wọ́ jájọ́. máa róhun tó dùn mọ́ mi o oníṣòro níjẹ́ dídùn omi inú agbọ̀n ìfòyà kò sí o ọkàn mi rọ̀ mọ́ ìfẹ́ rẹ o fọwọ́sowọ́pọ̀ la ó fi rẹ̀yìn ọba ló jẹ́ o kájọ máa rìn pọ̀ ló lè dá o ire bá wọlé ayọ̀ ni ó pín kárí o ojú ọ̀run tó ṣú òjò ni ó fi rọ̀.

for the stars, but your love is in my heart, shining so bright. Thank you. àṣepọ̀ ló lè dá òòyì bí ire bá wọlé ayọ̀ ni ó pín kárí o wọ́ ojú ọ̀run tó ṣú ojú ni ó fi rọ̀ mí ṣèdíkàjọ máa ṣe pọ̀ ló lè. unity dey o we dey feel am ọmọ no eye iná ti jó dórí kókó àwẹ̀ o iná ti jó dórí kókó you know iná ti jó dórí kókó àwẹ̀ o iná ti jó dórí kókó. Iná ti jó dórí kókó. Anything gonna be alright, cause e be like say the good leave, e don turn fight. Eh. Our police na the friend wey dey kill me and you, you dey strive, we packer away, dey call you lazy youth ìyá ń jẹ ọmọ táríkà ojoojúmọ́ la fi ń tọrọ àlùbáríkà lẹ́ni láì torí kò sówó ta máa fún dókítà off the mic off the mic actors like ọdúnládé wọ́n tún ti dé na the matter we dey settle wọ́n fi mo dákú ṣeré i'm in pain i'm in pain i'm in severe pain most of the highways gone till the one way like garri for water fuel price e don raise padlock for the border when the food no dey water no dey the light no dey salary and pensions dem no pay iná ti jó dórí kókó àwẹ̀ o iná ti jó dórí kókó you know iná ti jó dórí kókó àwẹ̀ o iná ti jó dórí kókó iná ti jó lórí kókó. This not the life that I hope for, not the nation that we hope for. So many brothers so them don't fall. So many heroes where we don't lost. Mama used to tell me that the world is so dirty. Also for a penny, but you still did the envy. Oh my God, such is life. You report is mine. Deny me of my pride. You step on my life. Olówó lówó tálíkà ń ṣerú ẹgbẹ́ torí owo wan tún kuku oró. Ọmọ tó fẹ́ di gómìnà ló ń kiri ata ní Bódìjà. Someone fresh fm la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àmì fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndẹ́gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala Fresh FM. Fresh FM. fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri ilẹ̀ wa. láti nú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. sún wa lágbára lọ́wọ́ Elédùmarè kò ní rẹ̀ wá kò ní rẹ̀ wá bí ọba ti rẹ òǹwé òǹsọ kò ní rẹ òǹgbọ́ àtòǹwòye mm. lágbára lọ́wọ́ Elédùà àṣẹ la fi wá kẹ́ orin àwòbọ̀nù pé kò mọ̀mọ́ ní sún wa kò mọ̀mọ́ ní rẹ̀ wá o àjíǹde ara yóò máa jẹ́ onísùn wa o àdúgbò irú orin béèyàn bá fẹ́ yí sí rọ́kànró àbí kílẹ̀ mọ̀ pé àbí kéèyàn fi sọ jazz ó ní béèyàn ṣe máa kọ́ àmọ́ rí mi lẹ́yìn ìsìn fún yẹn. ṣé mi yes àbá àwọn ọmọ tó máa ń kọrú ẹ̀ àní kí n rán ọ sáwọn ọmọ tí ń kọrú ẹ. báwo rán ni o ní wọn lọ́wọ́ <laughs> àkàtà rẹ wọ́n wà. akọ́ni súperú àrùpẹ́. yẹ adébáyọ̀ gbèsàbí adébáyọ̀ fálékè a tún ti dé sí i lọ́rùn torí bá mi ìkọ́ kẹ́líbà láǹfààní àti gbádùn wa dọ́ba ni. bí ibà ti ṣe fresh fm kó lè jẹ́ fresh fm o apá bíi gangan lọ́gbọ́n fìkàlẹ̀ sí ọlọ́run ọba ìdùmarè ló sì ṣe ọgbọ́n àti ìmọ̀ lọ́jọ̀ sínú ọgbà àjàrà fresh fm ìròyìn àtàtà tí ọ̀lẹ́jà ń bá kan àwọn ètò tó jí ọ̀rẹ́ fétí orin tọ́dọ̀ṣọ̀ tó jẹ ti ń gbèsè ìgbélárugẹ àṣà aré ìdárayá gbogbo ń tẹ́ ẹ fẹ́ ọlọ́run ọlọ́run ojú kan náà ló wà àmọ́ ní báyìí ẹ káàbọ̀ sí gbàgede àjà àbálẹ̀ àwọn àkòrí eléyìí tí wọ́n ń ṣe ẹ̀kàwá ẹ̀kàwá àwọn gangan lọ́wọ́ gẹ̀ǹgẹ̀ tí ṣáájú ojó àwọn látọ́nà àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn òun là á kọ́ mọ́ mójútó àwọn àkòrí tòórọ́ òní wá rèé o nínú ìwé ìròyìn The Punch, Vanguard, Daily Sun àti Nigerian Tribune láti máa mú wọn wá ní ti Omicron tó tún fẹ́ da omi ìjàngbọ̀n ságbádá àwọn ọmọ orílẹ̀-èdè àgbáńláyé káfàtà ìyẹn ẹ̀yà COVID-19 tó jẹ́ ìpadàbọ̀ abìjà ẹlẹ́ẹ̀kẹrin orílẹ̀-èdè Canada ti fòfin de àwọn ọmọ Nàìjíríà láti wọ̀lú wọn lásìkò yìí ẹ̀rù ń bà àwọn ọmọ Nàìjíríà àtijọba Nàìjíríà gan báyìí kí àrànkálẹ̀ Omicron yìí kọ́mọ́ tún di jàngbọ̀n sí alọ́rùn àjọ tó ń ṣe kò kárí ìmọ̀ dáwọ́ àìsàn àrànkálẹ̀ dúró NCDC wọ́n ní a ti rí àwọn èèyàn mẹ́ta tí Omicron ti mú ní Nàìjíríà tọ́já sí pé n tá à ń wí ti wọlé o ọbẹ̀ Èdùmàrè kó dákun kọ́sáyà wáyé sùdín gbogbo ìwé ìròyìn tọ́jáde fún tòní kọ́ àmọ́ ètí inú The Punch ni mo ti fà bóde Nigerian Tribune àwọn náà gbé Daily Sun wọn kọ àmọ́ àfikún tó tún wà ń bẹ̀ òun rèé o wọ́n níjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà ni ó ti di dandan láà òṣìṣẹ́ tí ó wọ ẹnu iléeṣẹ́ ọba ó gbọ́dọ̀ rí dáṣáká pé ó ti gba abẹ́rẹ́ àjẹsára láti fi dènà ti ọ̀rọ̀ ti COVID-19 tíyùn náà ṣe bẹ́ẹ̀ tó tún bí ọmọkọ́mọ kan tí wọ́n ń pè ní Omicron wọ́n ní àwọn òṣìṣẹ́ náà bá fárígá wọ́n ní kí ló dé tó jẹ́ pé tìpátìkúùkù agandangban lẹ máa ń múni lórí múni lọ́rùn láti ṣe nǹkan ẹ fún wa lóore ọ̀fẹ́ di bí oṣù kẹta oṣù kẹrin ọdún tó ń bọ̀ kó tó di pé ọ̀rọ̀ yìí ó di pé ẹni tí ò bá tí ì gbábẹ́rẹ́ àjẹsára náà kẹ́ ẹ̀ mọ̀jì ó wọlé wọn láwọn tó sì wá láti South Africa sí orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ni wọ́n fi agbádá ni wọ́n fi kó ti omicron yìí wọlé ọlọ́run ṣàánú wa o hmm. yorùbá sì bọ̀ wọ́n ní owó gudugudu lókun olùgbàgbà lọ́sà owó nu ajẹ́ ọ̀pájá owó nu ọmọ èèyàn ọpọmọ èèyàn wọ́n ní ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi règún ọ̀ràn oh náà tó ń bọ̀ lókè dà wọ́n ní tó bá ti jẹ́ ti láàbí ni oh tẹ̀tẹ̀rẹ̀ gún òní ijó rẹ́sẹ̀ ìjà tẹ̀lẹ̀ oh lọ́la láọ́lá wà lákòótà ilé abidjan lè azé orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lọ́wọ́n bá aṣẹ́gun ẹ̀ lẹ́yìn. ọ̀sẹ̀ kọ́sẹ̀ ń tẹ̀lé akọ́sẹ̀. <laughs> àdúgbò mr tẹ̀tẹ̀rẹ̀gùn kí lọ́kàn ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó gbàlejò ramaphosa tán bó ṣe gbàlejò ramaphosa tán ààrẹ tilẹ̀ south africa àtòun àti àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan bíi alábòjútó fún ọ̀rọ̀ ti amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ ti ètò ààbò ìkàn kùgbò nípa ti àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn alákòóso mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n jọ gbérapá fi orílẹ̀-èdè yìí sílẹ̀ wọ́n ti lọ sí Dubai fún ìpàdé àpérò pàtàkì kan tó tún ṣe kókó ni gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune náà ni ìròyìn yẹn wà. tọ́ a ó ti ṣèyí sí Èkìtì kété bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí ó ti sọ fún gbogbo àwọn èèyàn tí ń bẹ nínú ìṣàkóso ẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ tí wọ́n dipò mú pé hmm. èyí tí ọba fẹ́ dupò gómìnà hmm. nínú ètò ìdìbò tí ń bọ̀ ní Èkìtì kọ́ mọ̀ kọ̀wé fi ipò sílẹ̀ báyìí báyìí báyìí èèyàn kì í jẹ méjìlá bá àlàdé ẹ kọ ìwé kẹ́ ẹ fi ipò sílẹ̀ báyẹn ń bá nọ́ọ̀sì àbí sàn láti kó òun fẹ́ ṣe gómìnà lẹ́kìtì tẹ̀síwánú ìjọba mi ẹ mọ̀ kọ́ fi ipò sílẹ̀ báyìí báyìí báyìí ẹ mọ̀ jẹ́ ọ̀pẹ́ o. ní ìta gbangba the punch tí mo sì ń kà ìbákan náà ni mo tún ti rí ìròyìn níbi tí àgbà ẹ̀sìn Islam kan ní àwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti bẹ̀rẹ̀ sí ní gbéná wojú iléeṣẹ́ ológun tó ń béèrè fún kí wọ́n yọ̀ǹda ẹni tó jẹ́ ẹni òun tí iléeṣẹ́ ológun kó nípa pamọ́ra nílànà àìbófinmu ìta gbangba punch mo ti rí o bá a bá débi ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ bó ṣe ń lọ níta gbangba punch tí mo sì ń kà í bákan náà lórí ẹ̀sùn owó kan tí ó kù belenja kó pé bílíọ̀nù méje náírà about six point nine billion naira tí wọ́n fẹ̀sùn ẹ̀ kan Fáyọ̀ṣe ẹnìkan tó súnmọ́ Fáyọ̀ṣe pẹ́kípẹ́kí tí ó ń jẹ́rìí ti sọ pé kó mọ̀ parọ́ kó mọ̀ jà olè àbàtẹ̀ igba mílíọ̀nù náírà lé mẹ́sàn-án two hundred and nine million naira cash ọ̀ǹtọ́sí bí àṣà ni òun kó lẹ̀ láti fi bá eh, lágbájára ilé kan tí wọ́n rán òun èmi hmm. ni wọ́n rán wá èmi kọ́ ọmọ rán ra mi o oh àṣẹ wa dọwọ́ Báyọ̀ tó rán wá. èmi kọ́ ni wọ́n ló rán wọ́n ní wọ́n rán òun ni ìròyìn sì ni má fẹ́ ìbò péré ló lè ìròyìn ni. ibi wo ló kà á. ọtí. all right Èkìtì rè Èkìtì ńlá tún wà Fáyẹmí sọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ipò tá a wà nǹkan ò ṣaraare wọ́n ní ẹ má jẹ́ atara wa jẹ pẹ̀lú bí ọ̀rọ̀ ìṣọ̀kan orílẹ̀ wa Nàìjíríà ṣe ń lọ tá a bá ń fẹ́ kí ìṣọ̀kan rẹ́sẹ̀ walẹ̀ ìdájọ́ òdodo gbọ́dọ̀ wà nínú ìwọ ojú mi èmi ojú ẹ tó wà ńbẹ̀ yìí ó gbọ́dọ̀ lọ sópin ìgbàgbé ká sì rí i pé bí ìtọ́lọ́fàmájọ̀ ńlá ṣe ń ṣe ọ̀kan ò gbọ́dọ̀ jù kan tí kan bá ti ń jù kan kò sígbà tí wàhálà ò ní fẹ́ máa rú wà àmọ́ jẹ̀gá sọ̀rọ̀ jẹ̀gá ní orílẹ̀-èdè wa nàìjíríà tá a wà yìí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun wa wọ́n ń gbìyànjú o àwọn gangan ni wọ́n jẹ́ kí ìṣọ̀kan wà bíi bẹ́ẹ̀ kọ́ ìbá ti ya báwọn kan ṣe ń sọ pé à ń lọ o à ń lọ o tó oore ọ̀fẹ́ sì wà fún wọn bẹ́ẹ̀ tí wọ́n rí lọ láì jẹ́ pé bóyá lo àwọn ọmọ ológun láti kábànà wọn. nǹkan bá ti ṣẹlẹ̀ yìí jìnnà gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune iná lọ̀rọ̀ wà àmọ́ owó wa kan iná ló máa ń wọ kókó rà lọ yìí igba bílíọ̀nù náírà ó dín okòó one hundred and eighty billion naira ńlá àwọn dúkìá wa kan tó jẹ́ pé ó wà lákàtà àwọn àjọ tó ń rí sí ti nǹkan tó ń wọlé láti ilẹ̀ òkèèrè láti ẹnu àlà ìyó Nigerian Customs nígbà wọn sọ̀rọ̀ wọn ní orí omi ní gbogbo àwọn dúkìá wọ̀nyí ni ló sì ń bàjẹ́ sí lẹ́yìn ìgbà wọn ti gbà á hmm. ẹ lọ sójú ewé kínní sí ìkejìlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune. no time to waste time ibi nǹkan dé dúró ni ìròyìn dálé lórí èyàn lórílẹ̀‐èdè nàìjíríà ipò tí nàìjíríà wà báyìí state of the nation sultan fáyẹmí gómìnà èkìtì jẹ̀ga alága inec tẹ́lẹ̀ wọ́n ní wọ́n sì bójú wo ibi nǹkan dé dúró lórí ọ̀rọ̀ nàìjíríà wọ́n wá bá wa dábàá ibi àbáyàrájá tó jẹ́ ojútùú sáwọn kìnnìún níta gbangba Vanguard ni mo ti rí kà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ mo tún rí ròyìn míì wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé àwọn èèyàn kan gbẹ́jọ́ Sòlúdò ní Anambra wọ́n gbèrè ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ fagilé ìbò tó gbé wọlé ilé ẹjọ́ ní à irọ́ o àwọn ò fagilé ìbò eléyìí tó gbé Sòlúdò wọlé torí pé ìbò tààrà tó nítumọ̀ ni ìta gbangba Vanguard fún ti òórọ̀ òní ni wọ́n kọ̀ yẹn sí mò ń wò pé ká lọ rí tajà tọ ẹ kò burúkú bàjẹ́ torí apẹ́ àtó gorí àgbàgbé fàjà àbálẹ̀ mm. a sì wá tọrọ àforíjì eléyìí ọ̀dà tó nǹkan àṣà wa ò pẹ́ lórúkọ lórúkọ mi lórúkọ báyìí rí àti lórúkọ mi. àtọrọ àforíjì. ẹ mọ bínú kẹsì mọ wo torí yín sì ni mhm. o torí yín ni o. tí wọn bá wà gbàlà wọn ò bẹ̀wé oríjì mbẹ. ẹ ṣe owó oríjì lónìí kẹ́ ẹ fi jìyà bàbá jẹ̀kọ́ tán àdárí jẹ̀wé. ọmọdé ò sì ní mẹ́kọ́ jẹ kó máa ra lọ́wọ́ àgbàlagbà náà ní mọ̀ọ́sẹ̀ mòórò kó má kú kòkò. o àhun ẹ̀hún owó ìgbàlódé lélẹ́yìn. aláyé jẹ́ àtajà. aláyé mi ọ̀ráyè aláyé má pa aláyé láláyé mọ́ o ẹ já dojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run fún ìgbésí ayé rere ẹbí ọlágúnjú àti adélábù kéde ìpapòdà màmá wa màmá màmá wa abiyama bọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ màmá wa àlàkẹ́ mèrì ọlágúnjú aka màmá òjò ẹni tí ó mí kalẹ̀ hẹ́n ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún yìí lẹ́yìn ọdún méjìlélọ́gọ́rin lókè pẹ̀ bí ayẹyẹ kan yóò ṣe lọ rèé o friday december three twenty twenty one àìsàn alẹ́ onígbàgbọ́ nílé olóògbèrò two house three adéwọ̀lú area ẹgbẹ́dọ̀lú òǹbàdàn laago mẹ́rin ìrọ̀lẹ́ saturday december four ayẹyẹ ìsìnkẹ́ yóò wáyé o ní number twenty two fanáwálé ọlọ́yà street àpẹtẹ ń bàdàn láago mẹ́jọ òwúrọ̀ ní kété láyé ìsìn làá gbé màmá gẹ́gẹ́ wọlé ìkẹyìn lápẹtẹ yìí kan náà kí àwẹ̀jẹwẹ̀ mú tó wá ní kusorak hall seven ní Ifẹ̀ road kúkúmọ̀dá lẹ́gbẹ̀ẹ́ ilé epo bọ́fàsì sunday december five ní ìsìndùkú àwẹ̀yẹ o ní christ service church ọlọ́dẹ adégbàyí ń bàdàn láago mẹ́wàá òwúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti ọmọ ló gbẹ̀yìn wọn ìpàdé tó di ọjọ́ àjíǹde o níbi tí a ti pàdé tí a kò ní pé yàmá sùnre o àwọn ah, why you dey cry like small pikin me na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and you for go get certificate na okay go school go get your certificate now e don too late me sugar set me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taiso larin university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media study for 2021-2022 academic session. Wetin be di qualification? Five credit pass for teachers grade two or four or five credit wey go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. I go wakala. Log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. Fún mímọ̀ tí ó ṣe, Jésù mímọ̀ tí Ojúrere Ọlọ́run Ojúrere Ọlọ́run Divine favour Christian Church International invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first Wednesday, Thursday and Friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnì kọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road Ibadan. àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come. Announcer, Christian Church International. na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra rẹ̀. ó oh yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìíní ọdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san ọ̀kan fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. Thank you. ta ló ń ṣètò ẹ̀ save border ní o odindi akoto àti gbogbo ohun èlò pẹ̀lú àjẹsẹ́kù ojoojúmọ́ tó tó ẹgbẹ̀rún márùn-ún náírà bó o bá ṣiṣẹ́ dáadáa lórí save border gba fóònù iṣẹ́ pẹ̀lú ìdógò ẹgbẹ̀rún kan àbọ̀ péré lórí save border iṣẹ́ mẹkáníìkì ọ̀fẹ́ pẹ̀lú ìṣedúró tó péye fún ìjàmbá kankan lórí save border. di ọlọ́kadà save border lónìí kí o sì bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àǹfààní wọ̀nyí kàn sí wa lórí zero one seven zero zero six two two zero tàbí zero eight one three four three seven two two six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ṣé bọ́dà yóò ṣe bọ̀kadà. bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbàǹkọ́gbòsà bíi rẹfrigirétọ̀ TV jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design breaks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Oyo express road. láti jàǹfààní design bricks operation jms lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. akọrin yìí tó bẹ́ẹ̀. orin yìí tó bẹ́ẹ̀ àṣálẹ́ ọjọ́ kẹlẹ́ ní ìtẹ́ ìwádọ̀ miss nílùú ìbàdàn. Race banquet alùpùpọ̀lá jáde sẹ́wọ́lẹ̀ jésù. àtọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí gospel sábàkínà létí twenty twenty one yìí lọ́jọ́ sunday tó ń bọ̀ fifth december. àwọn olórin ẹ̀mí ti gbáradì. eagle zee wisdom Prophets, wisdom aláwìyé àlùkò. adégbòdù tuwe sọládì adélèké. ṣètò akéwàndé yẹmi sígbàjọba. dídèmí ọlọ́ba. boys ọlọ́run wòlíì àgbà. pepper boys. asaf choir. pẹ̀lú eaglet steppers. àjọ sunday tó ń bọ̀ yìí fifth december. ìyìn tó láwùdà ní press bar banquet tọdún yìí o. pásítọ̀ joseph akíákí adélo olùgbàlejò bukola akíade sẹ́wọ́lẹ́jẹ́ láfihàn praise banquet yàn open field tó wà lọ posted leland church ìbàdàn láti máa pàdé ní ìyẹn oníwákàtí méje látàgọ́ mẹ́sàn-án alẹ́ sà. pásítọ̀ joseph akíákí adé bàbá eagle yóò pé kí gbogbo wa kóra jọ pọ̀ kájọ yìn ọlọ́run. freedom festival twenty twenty one. Christian Assembly Bible Church International Miracle Ministries gbé ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún kalẹ̀ tá a pè ní Freedom Festival twenty twenty one ọmọ aráyé kì í rí ẹni tí ò sí lómìnira ìdí nìyí tó fi gbọ́dọ̀ gbẹ̀yìn nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú àkòrí open heaven ọ̀run tó ṣí bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹjọ Thursday ọjọ́ kẹsàn-án the Friday ọjọ́ kẹwàá ọjọ́ Sunday ọjọ́ kejìlá òní ìsìndúpẹ́ nínú oṣù kejìlá ní gbogbo ẹ̀ ní Christian Assembly Bible Church International Miracle Ministries number twenty. 24 four apostle joseph ayọ̀ lamadesina estate along ọlọ́nṣogbo àkànná road ìbàdàn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run olúwa yóò lò wòlíì taiwo àti kẹ́hìndé ọ̀la pastor engineer clement adéláwọ̀ ni assembly pastor reverend dr john adeniran apostle faithman obangboye àwọn olórin ẹ̀mí tolúwani sings lady evangelist fọláṣadé taiwo cabc international choir prophet dr ìsíkèlè olúfẹ́mi adépọ̀jù ni ó gba gbogbo èèyàn lálejò ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí oh eight one sixty thirteen seventeen sixty one jésù ń retí àdúrà o. bómi tuntun ṣe rú tẹ́jà tuntun wọnú odò lọ́tùnlọ́tùn àrà ọ̀tọ̀ ni ọjà ìgbàlódé gsm international market ṣèyí mákindé máa ń ṣe bẹ̀bẹ̀ ẹni tó bá fẹ́ ra ṣọ́ọ̀pù níbẹ̀ tàbí o fẹ́ gba ṣọ́ọ̀pù bó ṣọ́ọ̀fìsì fún ṣẹ́ ajé rẹ ní gsm international market ẹ tètè lọ forúkọ sílẹ̀ o pálúdà pálúdà ẹlẹ́ẹ̀lẹ́ international market ti parada ó di gsm international market lákọ̀tún fọ́ọ̀mù ti jáde o bóyá o fẹ́ ní ṣọ́ọ̀bù ọ́fíìsì o fẹ́ rà tàbí o fẹ́ yálò fúngbà díẹ̀ tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ iná ọba fún wákàtí méjìlá ààyè gbọ́kọ̀sí tó tẹ́jú omi tó mọ́ gara ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àríwá òkè ìbàdàn pẹ̀lú àjọṣepọ̀ wabotec limited ló ń ta fọ́ọ̀mù ní t twenty three nigerian army shopping complex lẹ́yìn stanbic bank ẹlẹ́yẹlé ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè oh eight oh thirty four thirty four oh one oh eight àti oh eight oh thirty two fifty two fifty seven thirty three dsm international market lọ gba fọ́ọ̀mù tiẹ̀. olùràpadà olùràpadà olùràpadà tó lágbára the strong redeemer jésù olùràpadà fúnra rẹ̀ ló ti ṣètò ìbápadà àti ìràpadà tó lágbára fún wọn nínú ìjọ onídẹ̀kọ́mi ìkíní adábẹ́jì first baptist church adábẹ́jì behind iarnt mọ́ plantation ìbàdàn ètò ìsọjí yìí yóò mọ wáyé ní pápá ìsọjí ti ìjọ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december December fifth to December eight twenty twenty one by five pm every day. aago márùn ojoojúmọ́ ni ètò ìsọjí náà yóò mọ wáyé. ó sì ti ṣètò ìránṣẹ́ rẹ̀ Prophet Dr. Timothy Oyekunle láti jíṣẹ́ náà fún wa nínú àkọ̀tún agbára pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀ mìíràn bíi Rev. Samson Ọdẹkùnlé David Adédokun Stephen Olówó Zion Láìdé Pópọ́lá ẹgbẹ́ akọrin Gospel yóò wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti fi ọkàn jọ kọrin ẹ̀mí ru ọkàn wa sókè sí Ọlọ́run olùràpadà wa. wo má gbàgbé ọjọ́ karùn-ún dé ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà December fifth to December eight ní pápá ìsọjí ìjọ onídàbọmi ìkíní ti Adábèjì First Baptist Church Adábèjì Crusade Ground behind IAR and mọ́ plantation ìbàdàn reverend samson ọdẹkùnlé ni oníwàásù ìjọ àti olùgbàlejò pàtàkì wò ó jésù ló ń dúró dè ọ́ kì í ṣènìyàn ìyàpadà rẹ̀ dájú mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télọ̀ ẹ̀ ni. <laughs> èmi màá ní télọ̀ ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dress dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. à ń sọ ọlọ́run lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ torí tìjó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm láfíà Hall and Talvik Favours of Tao Nibata. A ti lárinrin jù màmá ìyàbọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o erékọ́lá ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi tèmi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ amẹ́rí áfíríkà. òwò oh, akademi suwite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o akademi suwite yàrá tó tutù mímímí sinimu tó gbala hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìdàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé ilé ìtura ìdàlọ́. social distancing ń bẹ. ilé ìtura ìdàlọ́. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. ajá balẹ̀ ajá balẹ̀. wá ah, arúgbó áfíríkà fẹ́ níbo ni ká ti mú ká mú ní. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè yìí náà ni. state of the nation. abẹ́ta. Ah, ok sultan ti sọ̀rọ̀ fáyẹ̀mí ti sọ tiẹ̀ jẹ̀ga òun náà ó sọ̀rọ̀ ó sì jọ tàwọn ará yòókù nípa ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìpèníjà tí nàìjíríà ń dojúkọ àbí tí ń dojúkọ nàìjíríà wọ́n sọ̀rọ̀ tó mọ ojútùú lọ́nà ẹjẹ́ àwò bí wọ́n ti ṣe kọ́ sójú ìwé kẹrìnlá Vanguard fún ti ọ̀rọ̀ yìí àwọn ìkàn ìkàn ìlú àwọn mọ̀jẹ̀ ọba jẹ́ ìlú àwọn àgbà tí ń bẹ lọ́jà tí wọn ò fi jẹ́ kórí ọmọ tuntun ọwọ́ lẹ́yìn ìyá ẹ̀ bíi ọba aláyé ìlú Sokoto Sultan ti Sokoto Muhammad Saad Abubakar kẹta ẹni títún ṣe alága fún àgbáríjọpọ̀ àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà chairman fún Nigeria Governance Forum Káyọ̀dé Fáyẹ̀mí òun náà sì ni gómìnà Èkìtì àtẹni tó ti fìgbà kan jẹ́ alága àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò òdìbò nílẹ̀ yìí àjọ INEC ọ̀jọ̀gbọ́n àtàhírù jẹ̀ga ṣẹ̀ra wọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ sínú ìwé ìròyìn lóòrọ̀ tòní àwọn ni wọ́n bojú wò rere ibi nǹkan dé dúró nínú orílẹ̀-èdè tí ń jẹ́ Nàìjíríà yìí tí wọ́n sì rọ gbogbo àwọn tá a fi ṣe olórí nípele ìpele àti ẹ̀ka nǹka pé kí wọ́n tètè wá bí a ó ṣe lo ẹ̀yà tó pọ̀ àti èdè tó pọ̀ àti ìṣeun àṣà tí ọ̀dọ́gba ká ṣù ú pọ̀ sójú kan náà ká sì mú lò fún ìṣerere orílẹ̀-èdè nàìjíríà kí a bá lè kó lébùté òfò tá a wà bọ́ sí èbúté ògo níbi ìpàdé àpérò gbogbogbò ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà summit lórí national unity eléyìí tí ẹgbẹ́ kan tí wọ́n ń fẹ́ rèé kan nàìjíríà tí wọ́n pera wọn ní national prosperity movement tí wọ́n ṣe àgbékalẹ̀ níbẹ̀ láti rí ọba láyé Sultan Sokoto tí àwọn náà ti sọ̀rọ̀ ńgbà ọ̀rọ̀ kan kábíyèsí láti apá òkè ọya yìí láti sọ̀rọ̀ kábíyèsí ní orílẹ̀-èdè Nàìjíríà a nílò láti ṣẹ̀ṣẹ̀ mọ wá tata toto mọ́ra wọn àbí mọ́ mú ọ̀rọ̀ kó tó di pé a mọ̀ pé ìṣọ̀kan wa ṣe kókó a sì ní àwíjàre kankan tá a fi gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan kábíyèsí ní ṣé yàtọ̀ yàtọ̀ ni ṣé tèdè tó yàtọ̀ ṣé tẹ̀sán tí ọ̀dọ́ gba àbí ti ṣe tohun àṣà tí ọ̀jọ̀ra wọn eléyìí ṣàwíjàre o fún ọ̀kankan nínú ọmọ nàìjíríà láti má mú ẹ̀mí ìṣọ̀kan lọ́kùnkúndùn ẹ̀míà gangan ni ọ sọ̀rọ̀ yìí ńgbà tí ẹ̀míà ti Keffi Shehu Chindo Yamusa ẹni tí òun ṣe ojú kábíyèsí Sultan ti Sokoto tó gbẹnu kábíyèsí sọ̀rọ̀ mẹ́ẹ̀ ó ní ìṣọ̀kan Nigeria national unity òun la mọ̀ nílò láti lè gbé ìgbésí ayé ìdẹ̀rùn láti fààyè gba ìjọba rere àti láti fààyè gba ìdókòòwò eléyìí tí ó mú kí káràkátà kí ó gbé kánkán ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní kódà kábíyèsí fi sẹ́ràn òun pé bọ́mọ Nàìjíríà àtàwọn aláṣẹ Nàìjíríà nípele nípele àtẹ̀kẹ̀ǹka bí wọn ò bá mú ìṣọ̀kan níṣẹ́ tí wọn ò bá mú ìṣọ̀kan sàbí ògùn àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé àwọn àlùmọ́ọ́nì tí ẹlẹ́dàá fi jíǹkí wa yìí tá à ń pè ní national resources àfàìmọ̀ kó mọ̀ di àtútù wa wa bí ìgbà tí ò padà ní wúlò náà ni ìròyìn yìí wọ́n kọ tọ́pọ̀tọ́pọ̀ mọ́yà ń kà á kínkínní kínkínní ńgbà àwọn mi ọmọ sọ̀rọ̀ níbi àpérò pàtàkì yìí Káyọ̀dé Fáyẹmí òun náà ṣàlàyé pé ẹ wo Nàìjíríà nílò láti tètè jígìrì kúrò nú oorun ẹ̀ṣẹ̀ lásìkò yìí ká sì fààyè gba àwọn tí ó mú kí ìṣọ̀kan wa kó dúró gbọ́n nínú tí ó mú kí ìṣọ̀kan dúró déédéé ó ní ìdájọ́ òdodo káfíléyìn rẹ́ àìsí ìdájọ́ òdodo mọ́lẹ̀ injustice kí a yàgò fún ìwà ká mọ yan ẹnìkan ní pọ̀sìn àbí mọ dẹ́yẹ sí igun kan ó ní méjèèjì yìí kò lè jẹ́ kí nǹkan ó ṣẹnu re fún àwọn ọmọ Nàìjíríà yóò sì jẹ́ kí ìṣọ̀kan mọ yòrò bí òrí inú òrùn ní gbogbo ìgbà ni ẹ jẹ́ ká wá mú ìṣèjọba tọ́dáńtọ́ ká mú lọ́kùnkúndùn kó jẹ́ pé èrèdí ìjọba àwa ara wa tí àwọn aláṣẹ ń ṣe faraàlú kọ́ mọ́ dí ẹnu tó lórí tẹlẹ́mù ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú gbogbo àwọn nǹkan yẹn àwọn ìṣòro tí ó ṣẹ́kù òní ju pẹ́sẹpẹ́sẹ lọ á sì ráàyè súnmọ́wájú kú òní bíi àná ìròyìn yẹn pọ̀ ngbà ó jẹ́ pa àṣẹ̀ṣẹ̀ ṣẹwọ́ ni lọ́jẹ̀ nǹkan ní bíntín mọ̀ hmm, kà ń bíntín àbí nǹkan bíntín ni torí yín ni o. alright lójú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ lórí ti COVID-19 léyìí tó bí ọmọkọ́mọ kan tí wọ́n ń pè ní Omicron iná lọ̀rọ̀ dádé o ohun tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lólùlùwà ìlú Àbújá ìjọba àpapọ̀ lẹ̀ yìí àti àwọn ọlọ́ òṣìṣẹ́ lọ́gàlọ́gà lẹ́nu iléeṣẹ́ ọba wọ́n ti jọ ń gbé pẹrẹgì kaná wọ́n ní lọ́jọ́rú wẹ́ẹ̀sì àná fíìmù burúkú ni wọ́n kọ́ ya bàtà ní ẹ̀dálẹ̀ táwọn òṣìṣẹ́ sì bẹ̀rẹ̀ sí wòran àwòdámi ẹnu ni wọ́n bá lanu kótó lórin sọ̀ní adé bọ́ sí wọn lẹ́nu yìí pé wọ́n tilẹ̀kùn mọ́mọ́ onílé wọ́n ní gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ lọ́gàlọ́gà láti bíi lẹ́bùrù méjìlá wá sílẹ̀ ni wọ́n sọ ọdúnmọ̀ pé ànísẹ̀ ẹ̀ ní wọ ẹnu iléeṣẹ́ ọba ohun tó sì fa sábàbí òun rèé o wọ́n ní wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wá fún gbogbo àwọn òṣìṣẹ́ pé ó ti di dandan láà kí kálukú lọ ṣe àyẹ̀wò kí wọ́n sì gba abẹ́rẹ́ àjẹsára ti covid-19 kó má bàa di pé yóò padà wàá tún kó báyàn lábala ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bó ṣe kọ́kọ́ fi wá lògbòlògbò lọ àmọ́ ìgbà tí ó dànà jókà burúkú ni ìjọba àpapọ̀ yọ sí wọn ti pọ́n ni wọ́n dúró sẹ́nu ọ̀nà yìí pé òní lọ́jọ́ o oṣù kejìlá níyàn àná gẹ́gẹ́ báwọn ṣe ṣe ìlérí tẹ́lẹ̀ pé ẹni tí ó gbà kò ní wẹnu ilé iṣẹ́ ọba wọn ní bí wọ́n ṣe dúró sí sekitẹ́ríàtì mọ̀rẹ́ ní ẹnu ọ̀nà ti ilé àwọn olórí òṣìṣẹ́ ọba head of civil service wọ́n ní ibẹ̀ wọ́n kọ́ dúró sí àwọn tí wọ́n sì bá ń bẹ̀ àwọn ọlọ́pàá tójú wọn rẹ́rìn àti ààbò ara ẹni làbò ló civil defence corps èyàn NSCDC àwọn náà dúró síbẹ̀ ní wáwá ni tó o bá ti dẹnu ọ̀nà káàdì tó fi ṣe àfihàn yìí pé o ti gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen dà tó o bá ti gbà á padà sílé wọ́n ní tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti gbà á tí wọn ò tí ì rí káàdì gbà láti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn nǹkan kan wà tí ó ṣe àfihàn pé wọ́n ti gbà èyí tí wọ́n pè ní PCR polymerase chain reaction wọ́n ní tí wọ́n bá ti gbà yíyún náà ìyẹn yóò ṣe àfihàn pé wọ́n ti gba abẹ́rẹ́ yìí bóyá ìṣìkíní wọ́n ti gbà bí ìṣìkejì náà sì ti lọ àmọ́ wọn ò tí ì gba káàdì rẹ̀ gangan léyìí tí wọ́n kọ orúkọ wọn pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ yòókù sí wọn ni ẹ̀rí máa jẹ́ mi ìṣókò ìwé kan gbọ́dọ̀ wà láti fi ṣe àfihàn ẹ̀ gbogbo àwọn tí wọn ò ní ilé wọn ni iléeṣẹ́ ẹni tí ṣe adarí fún ẹ̀ka ti ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ kóòtù tí wọ́n wá gbé tí wọ́n gbé kúrò ń bẹ̀ gbé lọ sí ibi iléeṣẹ́ akọ̀wé ìjọba wọn ni abalabẹ̀ náà wọ́n débẹ̀ gbagbagba ńlá àwọn òṣìṣẹ́ aláàbò yìí náà tún dúró síbẹ̀ pé àní òjọ́sẹ̀ ilé ni ẹni tí wàá ṣe akọ̀wé ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà títún ṣe alága ìgbìmọ̀ tó ń ṣe àkóso kí ọ̀rọ̀ ti covid nineteen bá lè dóhun àfìsẹ́yìn lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Boss Mustapha ó sọdún mọ́ ẹ pé àwọn ò dáwọ́wọ́ àṣẹ tíjọba àpapọ̀ pa ń làwọn tẹ̀lé àwọn sì ti ṣàlọ̀ ṣáájú ìjà bọ́ gẹ́gẹ́ ṣe síwájú ijó ṣùgbọ́n àwọn tí wọn ò gbọ́ràn ń làwọn sọ fún àwọn tó wá dúró sí ẹnu ìpinnu yìí pé ọ̀gbá náà síbẹ̀ ò wọlé iṣẹ́ ìjọba ni àwọn òṣìṣẹ́ náà wá sọ abala tiwọn pé ẹ ti ẹ̀dùn ẹ má mú wa lórí lọ́rùn bẹ́ẹ̀ ẹ fún wa lóore ọ̀fẹ́ di ìdákiní ọdún tó ń bọ̀ títí oṣù kẹta sí kẹrin àwọn tí ò tí gbà àwọn náà ò ti gbà lẹ́yìn ìgbà náà ẹni tí ò bá gbà ẹ má jò wọlé iṣẹ́ ọba mọ́ ẹ lọ́ o sí ojú ewé kejì ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó ṣẹ́kù síbẹ̀. ọ̀dà lẹ́yìn ọdún márùn-ún tí àwọn aláṣẹ Nàìjíríà ti kéde ìlànà ìtanilólobó látọ̀dọ̀ aráàlú tó bá rí nǹkan kan kó wí nǹkan kan nípa mímọ́ fọn rere ìwà àbàjẹ́ whistle blowing policy lẹ́yìn ọdún márùn-ún wọ́n ní ẹ̀rú mọ̀ sí ń bá àwọn ọmọ nàìjíríà láti máa blow whistle kí wọ́n má lọ blow ìblókùbló fún ìdí èyí ìwà àbàjẹ́ ó sì ń tẹ̀síwájú ní rẹpẹtẹ ìjọba àpapọ̀ ni wọ́n ké gbé síta pé wíṣù blóyin ọmọ ṣiṣẹ́ o hmm. ojú ìwé kẹjọ Vanguard ní akẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀ lẹ́yìn ọdún márùn-ún tí ìjọba ti mú ìlànà àti mọ́ kígbe bóde látọ̀dọ̀ aráàlú láti túnà àṣírí ìwà àbàjẹ́ òun ìjẹkújẹ wọ́n ní síbẹ̀ náà wọ́n ní ọ̀rọ̀ ìwà àbàjẹ́ àti ìjẹkújẹ ó sì ń gògò lára àti bọ́gọ́ orílẹ̀-èdè Nàìjíríà síbẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní àwọn aráàlú gan tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ àwọn di whistle blowers wọ́n ní wọn ò blow nǹkan kan o tó fi jẹ́ pé ẹ̀rù ní ń bà wọ́n àyà wọn ń já láti máa túnà àṣírí ìwà bàjẹ́ tí ń bẹ lágbègbè wọn torí torí torí wetin ìròyìn rèé o lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí ṣe akọ̀wé àgbà executive secretary fún ìgbìmọ̀ ìjọba àpapọ̀ láti dá wọn mọ̀ràn lórí bí ìwà àbàjẹ́ ó ṣe di lílé wọgbó ọ̀jọ̀gbọ́n Sadiq Isa Rada tó jẹ́ akọ̀wé àgbà fún Presidential Advisory Committee on Anti-Corruption PACAC wọ́n ní ó ti sọ̀rọ̀ lánàá pé lẹ́yìn ọdún márùn-ún eléyìí tí ìjọba àpapọ̀ Nàìjíríà ti gbé ìlànà ẹ kígbe bóde bẹ́ẹ̀ bá ti rí ìwà àbàjẹ́ lágbègbè yín kẹ́ẹ̀sì gba kọmíṣàn orí ẹ̀ wọ́n ní kò tí ì sí kankan dàbí alárànú ọmọ Nàìjíríà no tí ó lè fọwọ́ sọ̀yà pé òun ti tú náà àṣírí nílànà whistle blowing wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe à ń lọ ẹni tó sọ̀rọ̀ yìí ni ìgbógun ti ìwà àbàjẹ́ yóò fẹ́ tún nira o èyí ò bá ọmọ nàìjíríà bá fi ọwọ́ lẹ́rán tí wọ́n rà dímága láì tí ẹ̀ bẹ̀sùbẹ̀gba ọ̀sẹ̀ burúkú tí ìwà àbàjẹ́ téèyàn kọ̀ tí ò tún náà ṣírí tó lè ṣe fún àwùjọ tá à ń pè ní nàìjíríà yìí ìròyìn yẹn wọ́n kọ́ rẹpẹtẹ tọ́pọ̀ bí omi òkun ni o. lẹ́yìn ọdún márùn-ún tíjọba ti gbé ìlànà kígbe mọ́rù whistle blowing síta lórí ìwà àbàjẹ́ ẹ̀rù sì ń bà àwọn ọmọ nàìjíríà láti bló whistle kí wọ́n má bàa blow ìblókù ojú ìwé ìkarùn vangard Vanguard fún tòórọ́ òní ó fà tù tọ́ ọ̀rọ̀ tí àbẹ̀wò ti Ramaphosa Ramaphosa wá sí orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ ilẹ̀ South Africa wọ́n ní pẹ̀lú pẹ̀lú bí ọ̀rọ̀ ti ọmọ àlè kan tí covid-19 tó bí sí gbòòrò ayé tí wọ́n ń pè lomicron bó ṣe jẹ́ pé wọ́n ní South Africa ló dàbí ẹni pé wọ́n ti ọkọ̀ gan ní ẹ̀ lẹ́yìn ìgbà wọ́n gan ní ẹ̀ ń bẹ̀ ààrẹ wọn lórílẹ̀‐èdè tún yọ̀ǹda tó sì fún lóore ọ̀fẹ́ pé kó tún yọjú tó sì wàá bọ̀ wá wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ni hmm, iṣẹ́ ìṣe ìdìjà náà ni wọ́n tún bá kan bọ̀ àtàǹbàkúbàkú àlà wọ́n ní bí Ramaphosa ṣe wá sórílẹ̀‐èdè yìí tòun ti ààrẹ Muhammadu Buhari àtàwọn tó jọ ṣèpàdé pẹ̀lú ẹ̀ wọ́n níbi wọ́n forí okùn ọ̀rọ̀ ṣòwò ọdún sí ni pé ẹ jẹ́ kí ìṣọ̀kan pípé wà láàrin ilẹ̀ South Africa àti orílẹ̀-èdè wa Nàìjíríà rògbòdìyàn làásìgbò wàhálà gbogbo ògbà kó jẹ rodò kó sì lọ mumi kó sì mọ́ wálé mọ́ kálàáfíà jọba wọ́n ní ètò ọrọ̀ ajé láàrin orílẹ̀-èdè méjèèjì ó lè rànra wọn lọ́wọ́ láti mú kó tó fi gòkè àgbàjú tàtẹ̀yìnwá lọ wọ́n ní yàtọ̀ síyùn ààrẹ Muhammadu Buhari kété tí wọ́n parí ìpàdé tí wọ́n ṣe ní bàbá mà tẹ ọkọ̀ létí pé tọ́ ìrìn àjò yá o ààrẹ orílẹ̀-èdè yìí àti àwọn ikọ̀ rẹ̀ kan níbi tí agbérí bíi àwọn alákòóso mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ gbéra párin ìrìn àjò kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ sílẹ̀ òkèèrè wọ́n lọ dubai kì í tún wá ṣèyún nìkan ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà lórí ọ̀rọ̀ ètò ààbò sí ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà òun náà wà lára àwọn ikọ̀ tí wọ́n jọ kọ́wọ́rìn tí wọ́n jọ rin ìrìn àjò náà lọ àti ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sì lọ jíròrò lé lórí òun ni ọ̀rọ̀ bí ètò ààbò yóò ṣe rẹ́sẹ̀ walẹ̀ dandan lórílẹ̀‐èdè wa nàìjíríà nínú ìrìn àjò míì tí wọ́n lọ ẹ lọ tààràtà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bẹ́ẹ̀ bá dojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune. ẹ jẹ́ a lọ sékìtì kí ni ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ń bẹ̀ gómìnà wọn Káyọ̀dé Fáyẹmí ló fi àṣẹ síta fún gbogbo ẹni fẹ́ díje dupò gómìnà àmọ́ tó sì ń bá àwọn ṣèṣàkóso lọ́wọ́lọ́wọ́ nínú ìṣàkóso tí ń lọ lọ́wọ́ ìpè kí wọ́n kọ̀wé fipò sílẹ̀ o èèyàn kì í ajá ò ní rorò kó sọ ojúlé méjì o èèyàn sì jẹ méjì lábà àlàdé ìròyìn ọ̀rẹ́ ní fẹ́rẹ́fẹ́ gómìnà káyọ̀dé fáyemí ti ìpínlẹ̀ èkìtì anáhùndé yìí ti ṣe ọjọ́rú wednesday ló fi àṣẹ síta sétí gbogbo ẹnì pátá tí ń ṣèṣàkóso pẹ̀lú ẹ̀ tí wọ́n yàn sípò kan àbó míì nínú ìjọba tí ń lọ lọ́wọ́ ń bẹ̀ pé ẹni bá fẹ́ díje nínú ètò ìdìbò abẹ́lé primaries fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì kótó ti kọ ìwé fipò sílẹ̀ báyìí ó pẹ́ tán ọjọ́ kejìdínlógún oṣù kejìlá December eighteenth ọdún twenty twenty one yìí èyí ní bẹ́ẹ̀ nú àtẹ̀jáde kan tí olórí ìròyìn chief press secretary sí gómìnà Yínká Oyèbọ̀dé tó fọwọ́ sí tó sì fi léde lábẹ́ àkọ́rí Èkìtì twenty twenty two ètò òdìbò gómìnà twenty twenty two lẹ́kìtì Fáyẹ̀mí ti fi gbèdéke ọjọ́ kejìdínlógún oṣù kejìlá síta fún gbogbo olùdíje fún ipò gómìnà governorship, aspirant pátápátá kí wọ́n kọ̀wé fipò sílẹ̀ kó tó dọjọ́ náà Oyèbọ̀dé tó sọ̀rọ̀ ló kọ gómìnà ló ní ìgbésẹ̀ yìí wáyé bẹ́ẹ̀ kí àwọn ẹni tó fẹ́ díje dupò yìí kí wọ́n mọ̀ pàṣẹ tì nínú ìjọba tí ń lọ lọ́wọ́ yìí kí wọ́n sì mọ̀ sí gómìnà lọ́nà láti jábọ̀ ìjọba rere fún aráàlú torí pé ọkàn wọn ò ní í sí ńlẹ̀ mọ́ bí wọ́n bá ti tẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ sí ní sá sọ́tún sá sósì lórí ipa afẹ́ jẹ gómìnà àjẹ gómìnà èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ pẹ̀lú Káyọ̀dé Fáyẹmí kò ní mú yẹ́ẹ̀sì mọ́ ìdí rèé tí gómìnà fi ní ẹ wá ẹ mọ̀rún tèmi mọ́gi nídìí ìjọba tí mò ń ṣe lọ́wọ́ faraàlú ẹ ń bá ti fẹ́ ṣe gómìnà ẹ tètè kọ̀wé fipò sílẹ̀ nínú yín kó tó di ọjọ́ kejìdínlógún oṣù kejìlá twenty twenty one yìí kódà wọ́n mọ̀ dáa kọ àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ nù ìjọba Fáyẹmí lásìkò yìí tí ó dàbẹ́ ń pé àwọn náà fẹ́ dupò ṣé kò sì sẹ́ni tí pọ̀ ọláòwò nínú wọn láti rí ẹni tí í ṣe akọ̀wé ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún bí ọdún bí ọdún Oyèbánjí ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà chief of staff òun náà fẹ́ ṣe gómìnà bí ọdún ọmọlẹ́yẹ ta lóye òye commissioner fún bí a ṣe ń lo dúkìá ìlú commissioner for public utilities bámidélé òun náà fẹ́ jẹ olùdámọ̀ràn sí gómìnà lórí àwọn àkànṣe iṣẹ́ ọ̀jọ̀gbọ́n bọ́lájí àlùkò àtàwọn míì báwọn ni hàn pé àwọn náà fẹ́ ṣe gómìnà o bẹ́ẹ̀ wọ́n sì ń ṣèjọba lọ́wọ́ pọ̀ pẹ̀lú káyọ̀dé fáyẹmí ìròyìn yẹn ó ti ń bèrè pé a ó ti ṣèyí sí èkìtì kété ẹ kọ̀wé fipò sílẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ dupò gómìnà èèyàn kì í ṣe méjìlá bá àlàdé ojú ìwé ọgbọ̀n page thirty punch fún tòórọ òní. ajá balẹ̀ ajá balẹ̀. nínú ọdún tí mẹ́láyé ti kérésì lọ́yàtọ̀ ló bá gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe tú ẹ̀yáwó wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bù máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ báyìí ṣeré fún yín lẹ́bùn tó jọjú báyìí ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing cartoon character bouncy castle fífijú ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh. Merry Christmas lára akitiyan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti mú kí àyíká wa wà ní mọ́tótó kó sì tún lè pèsè ẹsẹ̀ fáwọn aráàlú nípa sísọ ẹ̀gbin dọ̀rọ̀ nípínlẹ̀ yìí ló ṣe gùn léètò pípalẹ̀ àwọn kẹta àlùmọ́ rọ́bà táyà àtàwọn ọ̀rá gbogbo mọ́ kúrò láyìíká wa káwọn iléeṣẹ́ kan ó sì máa lọ papọ̀ tó fi pèsè àwọn òkè èlò tuntun láti wá jàǹfààní ètò ìdàgbàsókè sí i látọwọ́ ìjọba àwa náà lójúṣe tiwa láti ṣe gẹ́gẹ́ bí aráàlú ṣe bẹ́ẹ̀ mọ̀ pé aráalé tó jẹ̀bẹ́ pẹ́ ó fi búrẹ́dì sọ sábúlé ló fi wá jẹ́ pé gbogbo àwa tá à ń gbé lẹ́yìn sísà àti gbígbé lẹ́yìn lílọ̀ àwọn kẹta àlùmọ́ yìí ọ̀rá rọ́bà tàbí wọ̀nyí láti ibìkan sí ibìkan a náà nílò láti sanwó orí àgbélọgbébọ̀ rẹ̀ fún ìjọba. wọ́n bá dá ọkọ̀ yín dúró ẹ sanwó yín fáwọn òṣìṣẹ́ tó ń gbà á kẹ́ béèrè fún rìsíìtì torí wọ́n tún béèrè rẹ̀ níbi tẹ́ ń gbé lọ lọ́hùn o. a sì ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹ̀yin tẹ́ ti mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ́ sọ pé ẹ gbọ́ o ẹ jẹ́ àkópa tiwa náà nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ju wa ṣe o. olùkéde UCAS. ó ti yára tí wọ́n yẹ sọ́ọ́ anniversary pẹ̀lú bẹ́ẹ̀ bá ògo kíkan glory rèé o ọlọ́run prophet ẹ̀sìn alábí bàbá aláṣẹ ìrọ̀rùn ń retí rẹ̀. ọdún mọ́kànlélógún tí ọlọ́run ti tọwọ́ bàbá aláṣẹ ìrọ̀rùn prophet ẹ̀sìn ní alábí. Sọ àwọn èèyàn sílẹ̀. Àkórí àjọ̀dún tọdún yìí tó ń forí sọ́jọ́ àbí bàbá wòlíì. Ọba king of glory ọjọ́ sunday fifth december làjọ̀dún tọdún yìí gbogbo ẹni bá fara hàn ní ọlọ́run bàbá aláṣẹ ìrọ̀rùn fẹ́ bẹ́ẹ̀ máa jẹ̀mú ògo a máa activate ògo tiẹ̀ náà nínú àjọ̀dún tọdún yìí nípasẹ̀ ìgbọ́ lórí àwọn ìránṣẹ́ pẹ̀lú àwọn olórí ẹ̀mí lọ́jọ́ sunday fifth december látago mọ́kànlá òwúrọ̀ bàbá aláṣẹ ìrọ̀rùn prophet dr s c alabi yóò máa súre ọdún fún gbogbo èèyàn nínú ìjọ the saint bible church christ global evangelical ministry látọ̀lọ́ṣogbo express ẹ̀sán fún ọlọ́kadà pé aláṣẹ ìrọ̀rùn prọfẹ̀tì gáàdì fún àyè gbà mí. ọ̀gbẹ̀rẹ̀ tí ó yàlẹ̀ lọ́wọ́ ọba ògo fẹ́ dògo gbogbo èèyàn ẹ máa bọ̀ managers management alhaji lamidi mukaila auxiliary chairman disciplinary committee ọ̀yọ́ state park managers lónìí ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórí délé ló mọ̀kọ́ wà ẹ̀yin awakọ̀ micra bus onímàrúwà tọlọ́kadà ẹ rọra máa ṣe lójú òpópónà nítorí tó bá di wò ó ojú àpá ò ní jojú ara ẹ ṣe àtúnṣe àwọn ohun ìrìnsẹ̀ tẹ̀ fi ń kérò kíná ojú rẹ̀ ó mọ́lẹ̀ gaara má overtake lọ́nà ìtọ́ kó o má bàa fi mú kàtà òfin àwọn ikọ̀ park managers task force yóò bọ́ sí ìgboro láti láti máa mú àwọn awakọ̀ èrò ọlọ́kadà àti onímárúwá tó bá wà wàkúwà bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún yìí ìwọ tí ọkọ̀ ọ̀kadà tàbí márúwá rẹ ò bá ní plate number ó yàtọ̀ sáwọn ajínigbé bí ọwọ́ bá gbà ọ́ ó jò làǹbà lábẹ́ òfin ẹ jẹ́ ká yàgò fún eré àsápajúdé lójú pópó ká sì ṣe àtúnṣe sí àwọn ọkọ̀ tá a fi rìn lópòpónà Alhaji Lamidi Mukaila aka auxiliary chairman Ọ̀yọ́ State Motor Park Disciplinary Committee ló ń ṣe ládùúrà pé gbogbo wa la ó mórí délé. ọdún ọmọ yẹn mọ̀ fún gbogbo. ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abẹ́ara tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve twelve ní ìsìndúpẹ́ festival ministering pastor isaac abiara pastor matthew ashumalowo bishop wale prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji CSC general evangelist pastor esu oladele CSC president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́yìn evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. bàbá rẹ̀ ẹni tó bá fẹ́ ire Jerusalem dandan ni kíru ẹni bẹ́ẹ̀ ṣe rere èyí láti pe gbogbo ọmọ bíbí ìlú fìdítì nílé lóko lódò àtìlẹ́yìn òdi àti gbogbo olùgbé fìdítì pátá síbi ìpàdé àdúrà pàtàkì fún ìlọsíwájú ìlú fìdítì àti àkànṣe àdúrà fún gbogbo àwọn ọmọ wa pátá. sátidé ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún yìí sátọdé fourth december twenty twenty one ní àkànṣe àdúrà yìí máa wáyé mútọ́pà fìdítì la ti pàdé pé ọlọ́run alààyè kó kọjú sí ìlú wa ṣe láàánú ìpàdé yìí kò sí fún ìjọ tàbí ẹ̀sìn ìlọsíwájú ìlú fìdítì ló ìlú ṣe kókó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ tún máa wà fún gbogbo ènìyàn níbi àkànṣe ìpàdé àdúrà yìí níbi tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó yóò ti máa ṣe àyẹ̀wò ìlera fún àwọn èèyàn tí wọ́n tún máa fún wọn lóògùn òyìnbó lọ́fẹ̀ẹ́ ìyẹn àwọn tọ́rọ̀ wọn bá jẹ mọ́ bákan náà ni àwọn nǹkan tí yóò wúlò fún lílo wa yóò di pínpín níbi ètò yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé oh seven oh three three eight oh oh four three one tàbí oh eight oh three five seven oh five eight five nine ìkéde yìí wá láti ọwọ́ àjọ tí kì í ṣe tìjọba progress forever tó ṣe agbátẹrù ìpàdé ìpàdé àdúrà yìí ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ níléeṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé níléeṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò létí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹbọ kàbìtì kàbìtì ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four oh eight eight eight eight eight eight. Oh, Praise the Lord. Oh. Hey, hey, hey, àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa foríyìn fèrè sí ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forin mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló m máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alamaja area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmì lórúkọ jésù. Dashing through the snow in a one horse open sleigh di ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun make your destination catch your destiny become a permanent resident in Canada láti wá fẹ̀mí ìmoore ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty why not register for your visa process now for an eventful 2022 before December 17. gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó o sì tún gbé lórílẹ̀-èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfiní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ibadan. tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken ọ̀sán orin ayọ̀ wípé kọrin tuntun sí olúwa ẹ kọrin sí olúwa gbogbo ayé ìdí nìyí tẹ́ gbé akọrin sanctuary choir tìjọ onítẹ̀bọmi kìíní ìdí ìkan ìbàdàn fi ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún orin ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin irú ẹ̀ eighty first annual service of songs àtikówójọ ní mílíọ̀nù mẹ́wàá náírà fún ọkọ̀ ìhìnrere tí ó máa wáyé nínú ìjọ wọn lọ́jọ́ sunday ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún twenty twenty one bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ àti ìdarí alága ọkùnrin ọ̀gbẹ́ni jasper okochi àtàlága obìnrin olóyè ìyáàfin bío àjà àjàlá bàbá ọjọ́ náà ni olóyè akínyẹlé ọládèjì olóyè ìyáàfin hat awótúndé ni màmá ọjọ́ náà jagun olúbàdàn tilẹ̀ ìbàdàn amòfin olóyè olúmúyìwá mákindé lẹni àyẹ́sí pàtàkì bàbá àti màmá ẹgbẹ́ akọni ó máa wà ń kalẹ̀ lọ́jọ́ náà àlùfáà ọ̀mọ̀wé steve ògúnbọ̀dé ni ó máa gba gbogbo ènìyàn lálejò ẹ wá kájọ forin ìgbọ́lọ́run káàbọ̀ padà látọjú ọjà ẹ jẹ́ akọrin ìrìn àjò lọ sí èkó náà pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ní ìwé àpilẹ̀kọ tó jábọ̀ bí nǹkan ṣe lọ lórí ìfẹ̀hónúhàn ti endsars lẹ́yìn ìgbọ̀ wáyé tán tí wọ́n ní wọ́n dábàá kí wọ́n gbé àwọn ìgbìmọ̀ òǹtọ́pinpin kan kalẹ̀ wọ́n sì gbà buwọ́lù láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ààrẹ buwọ́lù ẹ̀yìn gbà wọ́n buwọ́lù tán ìwádìí tí wọ́n lọ ṣe àbọ̀ tí wọ́n gbé kalẹ̀ fún ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí tọ́ka àwọn àléébù níbẹ̀ ṣùgbọ́n o ibi tí ọ̀rọ̀ dé dúró lásìkò tá a wà yìí ni pé wọ́n ní àwọn ọ̀rọ̀ kan nínú àbọ̀ ìwé ọ̀hún níbi tó gbé ń takora wọn ìrèé ẹni tó jẹ́ onímọ̀ jìmí aṣàyẹ̀wò lórí ikú tó pààyàn ọ̀jọ̀gbọ́n John Ọbáfúnwà nígbà tí ó jókòó lórí ìṣe ìwádìí àwọn àbọ̀ tí wọ́n gbé kalẹ̀ lára àwọn kan tí wọ́n sọ ọdúnmọ̀ pé Lẹ́kí ni wọ́n ti gbé òkú wọn wá tí wọ́n sì ṣe àyẹ̀wò àwọn èèyàn ọ̀hún wọ́n ní ikú tí wọ́n ní ó pa wọ́n ọ̀kan lára àwọn mẹ́rin kan tí wọ́n kó wá wọ́n ni ikú ìbọn ló pa ẹnìkan àwọn mẹ́ta yòókù ohun tó pa wọ́n wọn ò tí ì ṣàlàyé débẹ̀ wọ́n tún wá tọ́ka pé ohun tó fà á tó fi jẹ́ pé mọ́kànlá nínú méjìléníọgbọ̀n àwọn nǹkan tí wọ́n dábàá yìí pé kí wọ́n ṣe tí wọ́n sì forí okòó ṣọ̀ọ́dún lé lórí láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ wá ṣùgbọ́n tí wọ́n dá mí ẹ̀nù nínú ìwé àpilẹ̀kọ náà tí wọ́n taari sí ìjọba ìpínlẹ̀ Èkó ó ní pé wọ́n ti fi àbòsí bọnú àwọn ìwé náà lọ́kọ̀ọ̀kan ìjèjì àmọ́ ìjọba ìpínlẹ̀ Èkó tí wàá fẹ́ di bí aláìda lójú àwọn aráàlú ni wọ́n fi ní tọ̀ wí tèmi dèmi àfikún tọ̀hún ya sọ tiẹ̀ kó tó di pé yóò lọ ni o orí ìwé àbá tí wọ́n gbé kalẹ̀ lórí ti EndSARS white paper tí wọ́n gbé kalẹ̀ ẹ má ro ti ìjọba ìpínlẹ̀ Èkó níbí o àwọn tẹ̀lé àlàálẹ̀ ohun tí agbẹjọ́rò àgbà wọn tó ṣe àìní àlàyé lẹ́yìn ìgbà tó fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn tí wọ́n kọ sínú ìwé náà ni ẹ lọ sójú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune fún ẹ̀kúnrẹ́rẹ́. àwọn ọmọ ikọ̀ shiite tí ìjọba àpapọ̀ fi sí gbaga èyí hàn ọmọ ikọ̀ Islamic Movement of Nigeria ọ̀kan nù wọn Yahuza Haruna ló ti wọ́ ìjọba àpapọ̀ àti ìpẹ́tọ̀ àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà àti agbẹjọ́rò àgbà fún ìjọba títúnṣe mínísítà ètò ìdájọ́ ó ti wọ́ wọn re ilé ẹjọ́ o ó sì ń béèrè fún owó gbà mọ́bínú igba mílíọ̀nù náírà hmm. àbàtẹ̀ two hundred million naira ẹ fẹ́ ka ìròyìn yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé ìkẹtàdín ní ọgbọ̀n punch tó jáde fún ti òórọ̀ òní níbẹ̀ ni wọ́n kọ sí ẹ jẹ́ ń lọ sí inú ìwé ìròyìn Vanguard lẹ́ẹ̀kan sí i ká fún yín láwọn ìròyìn tí wọ́n sòdó síbẹ̀ ojú ìwé kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní ní ilé ẹjọ́ ti kọ̀ láti fagilé ìbò eléyìí tó gbé Soludo wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra ilé ẹjọ́ kan eléyìí tí ó ń jókòó ní olú ìlú ilẹ̀ wa Àbújá àná òde yìí ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n kọ̀ láti fagilé ìbò eléyìí tí wọ́n fi yan gómìnà Eh, tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lọ́wọ́ yìí ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo wọlé gẹ́gẹ́ bí aláṣẹ ìpínlẹ̀ ti Anambra nínú ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tí onídàájọ́ Taiwo Taiwo tó gbé kalẹ̀ ó ní ẹ wo gbogbo àwọn ntí à ń kó wá gẹ́gẹ́ bí ẹjọ́ àwíjàre láti fi fagilé ìbò Soludo ẹjọ́ kọ́tà dọ̀tí la bá ń bẹ̀ ìyá ò bá bàbá tan ni wọ́n gbé lórí ara wọn eh, fún ìdí èyí kò sí ìdí kan pàtàkì tá a fi lè pé á dojú ìbò ẹ̀ bolẹ̀ ìbò rẹ̀ dúró gírí ìbò tó gbé Soludo wọlé gẹ́gẹ́ bí gómìnà ní Anambra ilé ẹjọ́ lọ sọ bẹ́ẹ̀ o ìwé ìròyìn lọ kọ bẹ́ẹ̀ o Fresh FM láti kà bẹ́ẹ̀ ẹ lọ tààrà sójú ìwé kẹẹ̀ẹ́dógún Vanguard fún tòórọ̀ yìí. bẹ́ẹ̀ ṣe ní ká yọkùn lọ́rùn Kanu wọn ni ó ṣeé ṣe kó má lè wáyé bẹ́ẹ̀ ojú ewé kẹfà mọ́ wa ìwé ìròyìn ti The Nation agbẹjọ́rò àgbà àti alákòóso fún ọ̀rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà abubakar malami san ńlọ sọ̀rọ̀ ó ní àgbáríjọpọ̀ gbogbo àwọn àgbààgbà ẹ̀yà àgbò wọ́n kọ̀wé sí ààrẹ muhammadu buhari wọ́n ṣàbẹ̀wò sí ibi tí wọ́n sì fi ẹnu ọ̀rọ̀ jóná sígbà náà ni pé káàrẹ muhammadu buhari bá a dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kí wọ́n mú kánú nnamdi kan tú sílẹ̀ kó sì máa lọlé rẹ̀ láyọ̀ àtàlàáfíà yìí pé kò lẹ́jọ́ mọ́ àmọ́ muhammadu buhari náà sọ ṣáájú pé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdájọ́ òun ò fẹ́ bá wọn tójú bọ̀ ọ́ bí èèyàn bá ti ṣẹ̀ tí wọ́n sì ti gbé ẹjẹ́ wọn tọ pinpin kí wọ́n gbé ìdájọ́ ṣe lórí rẹ̀ ní ìní kókó àmọ́ ńgbà tí agbẹjọ́rò àgbà náà yóò tẹ̀síwájú ní ẹtì ẹ̀dùn náà nnamdi kanu tẹ́ ẹ ní kí wọ́n túlẹ̀ yìí tẹ́ ẹ bá ní kí wọ́n túlẹ̀ tí wọ́n túlẹ̀ lórí kí ni wọ́n túlẹ̀ fún ó ní ẹ ká mọ ẹ̀sùn nǹkan tó ṣe náà ó ti wà lákàtà tí àwọn agbófinró wọn fi pamọ́ ni kò tí ì sílẹ̀ wọ̀n àmọ́ ìpamọ́ tó wà wọn ó ṣe ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá ṣe ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ pé Kanu Nnamdi Kanu ó jẹ̀bi ẹ̀sùn yìí o tí wọ́n wá gbé jù sẹ́wọ̀n tẹ́ ẹ wá wá pè ńgbà náà yìí pé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó foríjì hàn hàn á mọ̀ yìí pé lágbájá ó ti jẹranjẹ lóòótọ́ a sì ti fẹ̀sùn olè kàn ó sì ti wà ní gbaga ńgbà tó gbàdájọ́ tán a wá bẹ̀bẹ̀ pé ẹ dákun kò ní jalè mọ́ ńgbà tẹ́ ń bẹ̀bẹ̀ orí kókó kílẹ̀ ń bẹ̀bẹ̀ yìí pé Kanu ṣe torí kíni ká sì ṣe yọ̀ǹda rẹ̀ lásìkò yìí ẹ jẹ́ wọ́n parí ìwádìí lórí ọ̀rọ̀ Kanu ṣùgbọ́n tẹ́ bá ní ká túlẹ̀ lásìkò yìí kò bójúmu tó ẹ lọ sí ojú ewé kẹfà ìwé ìròyìn ti The Nation ibẹ̀ wọn kan sí. tọ láyé àtijọ́ làwọn èèyàn máa ń pé òfin ilẹ̀ yìí ò dóògùn mọ́ eh. àmọ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní yẹ́nìgọ́ àbáyé ó ti fẹ́ takò ń táwọn èèyàn kan gbé kí àwọn obìnrin méjìlá ni òfin ti mú pé wọ́n ń lo oògùn abẹnú láti fi díjọba lọ́wọ́ kíjọba má fi ṣàkànṣe iṣẹ́ faraàlú ìròyìn ẹni pé no hmm. be juju be this <laughs> ojú ìwé kẹfà Vanguard Africa Magic ni wọ́n kọ sí sójà ń karòyìn fòníròyìn tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa àwọn obìnrin méjìlá ni wọ́n ti mú ní agbègbè kan tí wọ́n pè ní Agobiri tí í ṣe gúúsù ìjọ́ èyí hàn Southern Ìjọ Local Government òun náà ni agbègbè ọ̀hún wà ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ń pé pọ̀ ìpè àbòsí bẹ́ẹ̀ ni ìpéjọpọ̀ àbòsí wọn yìí wọ́n fẹ́ lo oògùn abẹnú gọ̀ǹgọ̀ láti fi dí iṣẹ́ àkànṣe ìjọba lọ́wọ́ ojú ọ̀nà yẹnẹgua lọ sí Oporoma tí ìjọba fẹ́ là kó lè bá ayọ̀ kòlòlò fọ́kọ̀ gbígbà wọ́n ní òun làwọn mọ̀mọ́mọ̀mọ́ yìí ni wọ́n pera wọn jọ sí tí wọ́n sì ń dáná oògùn sí àtìmọ́jẹ́ kíkiní òun ó ṣeé ṣe wọ́n dákọ̀ àwọn mọ̀mọ́ síbẹ̀ o wọ́n dákọ̀ wọn síbẹ̀ o wọ́n nìkan ẹni ọdún mẹ́tàléní ogójì ìkan ẹni ọdún mẹ́rìnléní ọgbọ̀n ìkan ẹni ọdún márùndínní ọgọ́ta ìkan ẹni ọdún mẹ́tàléní ọgbọ̀n wọ́n ṣàdákọ̀ wọn àti ọjọ́ orí wọn síbẹ̀ ẹ̀sùn méjì ṣàǹkọ̀ṣàǹkọ̀ ni wọ́n fi kọ́ wọn lọ́rùn ní ilé ẹjọ́ ńgbà wọ́n gbé wọn dé ilé ẹjọ́ májísírèètì kan tí ń bẹ ń bẹ ọlọ́pàá tí ń gbẹnú gbèfọ́ba ló fẹ̀sùn kàn wọ́n pé àwọn mọ̀mọ́ yìí ni wọ́n ń tàporó gan tí wọ́n kọ̀ pé àwọn ò ní jẹ́ kí iṣẹ́ àkànṣe ọ̀nà yìí ó ṣeé ṣe àárín ọjọ́ kẹrìnléní ogún oṣù kọkànlá ọdún tá a wà nù rẹ̀ yìí sí ọgbọ̀n ọjọ́ ọdún 2021 yìí òun náà ni wọ́n hu ìwà ọ̀hún ní agobiri agbègbè kan eléyìí tí ń bẹ ní okoroma wọ́n ní ẹ̀sùn méjì ọ̀hún náà ni àkọ́kọ́ ìgbìyànjú láti dóoru mújọba fẹ́ lónìí ẹ̀ẹ̀kejì hmm. òun náà ni ìpéjọpọ̀ mọ̀nàfìkì láti dá nǹkan rú unlawful assembly méjì tí wọ́n gbé kànú àmọ́ ńgbà tí wọ́n yànnà náà wọ́n ní ńṣe ni wọ́n ń lo àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ìwọ̀gán tẹ́tí pọ̀ àtàwọn nǹkan kan ipe. <laughs> ebi ebi lọ kà ló lè dárúkọ àwọn mọ̀mọ́ ọ̀hún. bọ́bá tó kọ̀la yóò tún kọ̀la bọ́bá tó kọ̀la yóò tún kọ̀la ẹnu ẹnu ẹsẹ̀ fi pè kọ ojú ọ̀nà <laughs> àtàwọn nǹkan kan tí ẹnu gbọ́dọ̀ mọ sọ ẹ̀yin ọ̀fẹ́ gba balance ẹ o ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard wọn kọ sí. àwọn obìnrin kan tó jẹ́ aláboyún méjì wọ́n sì gbẹ́mìí mì látàrí pé wọ́n ní wọ́n lé wọn kúrò ní ibùdó ìtajà wọn. Hmm. èkó ló ti ṣẹlẹ̀ o wọ́n ní kódà àwọn mẹ́rin gan ni wọ́n kú wọ́n ní gìrì ọkàn èyí tó mú wọn in ló sì ṣokùnfà ikú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n aláboyún méjì ló wà ń bẹ̀ kọ́lọ́run dákun ṣàánú wa wọ́n ní ọjà kan ọjà àgbàlódé ti Mandela's Market tó wà lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló gbé ṣẹlẹ̀ wọ́n ní kí wọ́n kú òní sọ wọn èyí ló sì kó wàhálà bá wọn ni wọ́n bá sì gbàbẹ̀ jásẹ̀ ọlọ́run ṣàánú o. àmín. tọ ajá àbálẹ̀ ìròyìn ó ń tẹ̀síwájú o aago mẹ́wàá òwúrọ̀ ló ku ogún ìṣẹ́jú yìí tọ bágo yín ò bá ti wí ní títí á ẹ wá nǹkan ṣe sí i à ń padà bọ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ matoka matoka ìyẹn matoka kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá n bẹ̀lẹ̀ welewe dùn máa jẹ́ káwọn ọmọ rẹ̀ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rògbò fẹ́ra nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jójú lówó wa dùn mọ́pọlọ wọn jí pépé bọ́sọ̀kọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́kọ̀ ọ̀jọ̀kan ọkọ̀ ojú irin kẹ̀kẹ́ lóríṣiríṣi piano jìtà àwọn ètò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún kó náà lè jẹ gbádùn ìgbà ìwé kàṣí tọ́dílàs toys smart, ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn ó sì lè béèrè ìfọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè zero seven zero three one three one five nine seven eight tàbí kó lórí Instagram at toddlerstoys underscore mart. ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájàyé rúra. pẹ̀lú wòlíì àgbà ayọ̀ akẹ́wọlé. wòlíì àgbà mc nineties pẹ̀lú mc slay. wọ́n ti ṣe tán. kings line travels and nílé iṣẹ́ ta máa bá pẹ̀lú ìrọ̀rùn. Oh. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kings fly travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ ìjẹ́ kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà mc nineteen s tó fi mọ́ MC Slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí òun tẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega European tour ẹ lè kàn sọ́fíìsì Kingslight tó wà ní ten eighteen and nineteen Doka Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank oríta challenge Ìbàdàn tàbí branch office Latmore building new garage Abẹ́òkúta road Àpáta Ìbàdàn zero nine zero six one one zero zero zero five two WhatsApp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin COVID láti o December ọdún yìí la máa lọ ó máa lóyin ládùn ládùn. ajá balẹ̀ ajá balẹ̀. gẹ́gẹ́ bí ìlérí táwọn alága ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n yíká ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ṣe kí wọ́n tó dórí ipò pẹ̀lú àtìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abiodun makinde ìdí nìyí tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ètò àyẹ̀wò ojú ọ̀fẹ́ gíláàsì ìkàwé ọ̀fẹ́ pẹ̀lú oògùn fún ìwòsàn ojú lọ́fẹ̀ẹ́ fún ẹnikẹ́ni jákèjádò ìjọba àbílẹ̀ tó wà yíká ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè bá a dẹ́kun àrùn ojú fífọ́ tàbí àìríran kàwé kedere à ń rọ oníkálùkù láti tètè lọ fi orúkọ rẹ̀ sílẹ̀ níjọba àbílẹ̀ ilé tó bá súnmọ́ pẹ́kípẹ́kí látàkókò ìlọ ètò ìlera ojú ọ̀fẹ́ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ látọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 tá a wà yìí báyìí làwọn ètò ọ̀hún ló sì lọ ní sísẹ̀ǹtẹ̀lé ọjọ́ ajé monde ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 tá a wà yìí Ìbàdàn North tó wà ní gate àti Ìbàdàn South East mọ̀pó aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́gẹ́ lẹ́tò ọ̀hún ló ń bẹ̀rẹ̀ ọgbọ̀njọ́ oṣù kọkànlá Ìbàdàn North West Onírèké àti Ìbàdàn South West tó wà ní Alẹ́ṣin lọ́yẹ́ ọjọ́ kìíní oṣù kejìlá ìjọba àbílẹ̀ ọ̀nà àrà tó wà ní Àkànrán àti Olúyọ̀lé tó wà ní Ìdí Ayùnrẹ́ ọjọ́ kejì oṣù kejìlá Ẹ̀gbẹ́dá àti Lágelú eléyìí tó wà ní Ìyànà Ọ̀fà ọjọ́ kẹta oṣù kejìlá ìjọba àbílẹ̀ Ìdó àti Akínyẹlé tó wà ní mọ́níyà nílùú ìbàdàn ọjọ́ kẹfà oṣù kejìlá ọ̀yọ́ east tó wà ní kosobo àti afijio ọjọ́ keje oṣù kejìlá ọ̀yọ́ west tó wà ní òjòǹgbòdú àti àtìbà tó wà ní ọ̀fà mẹ́ta ọjọ́ kẹjọ oṣù kejìlá ògoolúwa tó wà ní àjáàwá àti ògbómọ̀ṣọ́ south tó wà ní àròmọlé ọjọ́ kẹsàn-án oṣù kejìlá sùúrùlérè tó wà ní ìrẹsàdú àti ògbómọ̀ṣọ́ north tó bá di ọjọ́ kẹwàá oṣù kejìlá oríire tó wà ní ìkòyí àti ọlọ́run ṣògo tó wà ní ìgbẹ́tì ọjọ́ kẹtàlá oṣù kejìlá ìrẹ́pọ̀ kìṣí tó wà ní òkè ògùn àti òrè lópé tó wà ní ìlú ìgbòho ọjọ́ kẹrìnlá oṣù kejìlá saki east tó wà ní àgọ́ àmọ́dù àti saki west ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá àti isbo tó wà ní tèdè àti ìtẹ̀síwájú tó wà ní òtù ọjọ́ kẹrìndínlógún kájọlà òkèò àti ìwájọwà tó wà ní ìwéré ilé ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ìbarapá east tó wà ní èrúwà àti ìsẹ́yìn tó bá di ogúnjọ́ oṣù kejìlá ìbàràpá north tó wà ní ayétẹ̀ àti ìbàràpá central tó wà ní igbó ọ̀rà ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ìbàdàn north east tó wà ní ìwó road gbogbo ẹ̀ gbogbo ẹ̀ látọwọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ojú tá a mọ̀ sí maro eye care and optical services tó wà ní nọ́mbà ninety five ìwó road ládojúkọ unity bank plc penny consult building ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìmọ̀lẹ́dẹ́ òkùnkùn parada ọba mímọ́ olóore jẹ́ kí tẹ̀yìn mi dára. èyí ni ọjọ́dé ìpapòdà bàbá wa bàbá bàbá wa late superintendent apostle simeon abidola adesiyan ẹni tó sùn nínú olúwa lọ́jọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún twenty twenty one lẹ́ni ọdún márùndínláàádọ́rùn-ún àìsùn onígbàgbọ́ máa wáyé ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún twenty twenty one bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ nílé olóògbé opposite ògo olúwa special bread odò ọmọ kò so ìpẹ́tùmọ̀dù ní ìpínlẹ̀ ọ̀ṣun tí ètò ìsìnkú yóò sì wáyé ní ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún twenty twenty one bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní gbọ̀ngàn ìjọ the sacred cherubim's seraphim church st andrews cathedral orígbòmọdé parish ìfẹ́dàwápọ̀ district church council alágbàyún ìpẹ́tùmọ́dù tí ìwẹ̀jẹ̀wẹ̀mú yóò sì wáyé ní cns grammar school opposite ife north local government secretariat ìpẹ́tùmọ́dù olùkéde taiwo adéṣiyan bàbá ìní olúwa fún gbogbo ẹbí aláṣepé aláṣepé aláṣepé. aláṣepé jẹ́ fún mi sá. ìpàdé àdúrà ńlá alágbára rẹ̀ ti wọlé fún ìgbà tó kẹ́yìn lọ́dún twenty twenty one. aláṣepé ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ mẹ́ta ní oṣù mẹ́ta mẹ́ta ló máa ń wáyé. aláṣepé ìpàdé yóò gbéra sọ ní monday ọjọ́ kẹfà sí wednesday ọjọ́ kẹjọ ní oṣù kejìlá fún ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹtàlá sí wednesday ọjọ́ kàndógún fún ọ̀sẹ̀ kejì tí ìṣòro yóò wáyé ní friday ọjọ́ kẹtàdínlógún bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àbọ̀ alẹ́ dilẹ̀ monday ogúnjọ́ sí wednesday ọjọ́ kejìlélógún ní ọ̀sẹ̀ àṣekágbá aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ tuesday nípàdé àwọn tó wojú olúwa Ayọ̀ ní aago méje àbọ̀ aláṣepé àkórí aláṣepé di December yìí ni kànga ìbùkún tí kò ní òdiwọ̀n the well of immeasurable blessing so ti rí i pé ìrètí sì wà fún ọ ní ọdún yìí akọrin ìjọba àti ọ̀pọ̀ àwọn akọrin ẹ̀mí yóò máa ṣiṣẹ́ ìrànṣẹ́ láti inú orin àti ìyẹn nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣepé reverend adédèjì king pastor eo aluko pastor eso akísàyà láti inú ọ̀rọ̀ àti àdúrà pastor ṣẹ́gun alọ́yàn pastor kọ́lábàdà pastor john adégbòtolúwa ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì amos akíndélé olúwafẹ́mi ọmọ bàbá aláṣepé jẹ́ olùgbàlejò àgbà ìsú tí aláṣepé sọ̀kalẹ̀ yìí tètè wá bu tiẹ̀ níbẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. Alhaji Lamidi Mukaila tí gbogbo èèyàn mọ̀ sí auxiliary ẹni tí í ṣe chairman disciplinary committee Ọ̀yọ́ State Park Management ó ti ṣèkìlọ̀ fún gbogbo awakọ̀ bọ́ọ̀sì micra ọlọ́kadà àtàwọn onímàrúwá jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣọ́ra ṣe lójú òpópónà nírúfẹ́ àsìkò tá a wà yìí bákan náà káwọn awakọ̀ kí wọ́n yàgò fún yíyọ fòkìfòkì lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ míì lọ́nà ìlẹ́tọ̀ọ́ lójúnà àti dẹ́kun ìjàmbá ojú òpópónà Alhaji Lamidi Mukaila Auxiliary ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórídélé ó nìkan ló yọ nínú ewu o síwájú sí káwọn awakọ̀ ọlọ́kadà àti onímárúwá kí wọ́n dákun láti ṣàtúnṣe tó péye sára ọkọ̀ wọn nítorí wípé àwọn ọkọ̀ micra àwọn kan wà tí wọn ò ní iná full light tàbí tó jẹ́ wípé iná ojú kan ni wọ́n ń gbé káàkiri kí wọ́n tètè lọ ṣàtúnṣe sírúfẹ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ bákan náà àwọn ọkọ̀ bọ́ọ̀sì micra tàbí maruwa àtàwọn ọ̀kadà tí wọn bá ní plate number kí wọ́n tètè lọ gbà á sí ọkọ̀ wọn ìdí abájọ ni wípé àwọn ikọ̀ tax force park manager wọ́n máa káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọjọ́ ajé monday ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2021 tá wà yìí láti máa mú àwọn awakọ̀ tí wọn ò bá tẹ̀lé gbogbo ìlànà wọ́n sì máa fà wọ́n lé ìjọba lọ́wọ́ ni o Alhaji Mukaila Lamidi Auxiliary ó ṣàfiwé àwọn ọkọ̀ ọ̀kadà tàbí márúwá tí wọn ò bá ní plate number gẹ́gẹ́ bí ajínigbé òfin kò sì ní fojú re wo irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lákòótán aliaji mukaila lamidi auxiliary ó ń ran àwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímárúwá létí wípé láti ṣe iná ọkọ̀ wọn kó sì mọ́lẹ̀ kedere kí wọ́n sì yàgò fún eré àsápajúdé kí wọ́n dákun má ṣe fi ẹ̀mí àwọn èrò ọkọ̀ wéwu lágbára ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa a ò ní ṣe kòǹgẹ́ aburú ọdún ayọ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribes, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. bíi àdánilógún ọdún àjọ àdánilọ́pọ̀ oṣù chief moses babalọ́lá dàgbà kankan. ọjọ́ kọkànlá oṣù kọkànlá nìkú wọlé mú moses kéde babalọ́lá ọ̀yọ́ state ptd chairman and special adviser national ptd kúrò láàrin wa kéde babalọ́lá olóhùn òjẹ́mọ́ ikú ló yọ ọwọ́ ẹ̀ láwo lóòótọ́ la fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ jù wá lọ ètò òsìnkú rẹ̀ o ọjọ́ kejì oṣù kejìlá làó ṣe ṣe ìdágbére pẹ̀lú títẹ́ ní ìtẹ́ ẹ̀yẹ nínú joyola hall mọ́ládé ńbàdàn láago méjì ọ̀sán tó bá di ní ọjọ́ kẹta oṣù kejìlá làó fẹ́ẹ́rú nílé olóògbé tó wà ní nọ́mbà seven abiy olóyè àkànbí street mọ́ládé ìbàdàn ayẹyẹ ìgbàlejò ni ó tẹ̀lé lọ́jọ́ yìí kan náà ní islamic high school basọ̀run bí ìnáwó ṣe ń lọ lẹ́sìn máa wò lórí facebook lórí ìtànà gbvn radio tv àwọn aya ọmọ àtọmọọmọ ló ṣèdárò lẹ́yìn rẹ o moses kẹ́hìndé babalọ́lá ọmọ ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú sunre o olù kéde gbogbo ẹbí. ajá balẹ̀ ajá balẹ̀. Prince Sam Foods Nigeria Limited water factory wọn tó kalẹ̀ sí New Garage wọ́n nílò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ truck driver tí wọ́n bá ní driver license bákan náà wọ́n tún nílò àwọn òṣìṣẹ́ lọ́kùnrin ní kíákíá ẹni yòówù tó bá ṣe tán láti kópa wọ́n lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one eight one four six seven eight eight five zero eight one eight one four six seven eight eight five olùkéde Prince Sam Foods Nigeria Limited water factory eléyìí tó kalẹ̀ sí new garage. ajá balẹ̀ ajá balẹ̀. àrọ́wá èyí tó ṣẹ́kù ajá balẹ̀ pẹ́sẹ́pẹ́sẹ́ náà ni àmọ́ ẹ̀yin náà lẹ́ni gbajúgbajà àgbà ẹ̀sìn Islam kan ní àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà Sheikh Taofik akeugba gold òun náà ni ó ti tara pòrò sọ̀rọ̀ látàrí gbígbé tí wọ́n gbé lọ́nà àìlẹ́tọ̀ọ́ tí wọ́n sì jù ú sí gbaga ẹni tí í ṣe ìbátan rẹ̀ ẹni tí a mọ̀ sí Azeez látọwọ́ iléeṣẹ́ ológun Nigerian Army orílẹ̀-èdè yìí àgbẹ̀sìn ọ̀hún akeugba gold tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn kan tó ní ilẹ̀ Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ti ṣe ọjọ́rú Wednesday lọ́rọ̀ àwọ̀ ẹ̀bẹ̀ sáwọn aláṣẹ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí wípé ah bí a bá mú ọ̀pọ̀lọ́ tí ò sì jọ kọ̀ǹkọ̀ èèyàn máa jọ̀wọ́ ẹ̀ ni kí wọ́n fi ìbátan àwọn ẹni ọdún méjìléní àádọ́ta fifty two kí wọ́n fi sílẹ̀ níwọ̀n ìgbà tí wọn ò bá ti rí nǹkan kan pàtó tí wọ́n lè fi kàn bí ẹ̀sùn àgbà ẹ̀sìn yìí àgbà afa sheik taofik akeugba gold wàá tún ké sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé pé kó lo agbára tí ìlú fi dìbò yan o àti àṣẹ tí ń bẹ ní káwọ́ rẹ̀ láti tètè mọ bí wọ́n ó ṣe yọ̀ǹda arákùnrin Azeez Azeez ní ọmú ní ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá November eighteenth láti paṣẹ àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Operation Burst ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ju jagamusi sí ní ọwọ́ tí í ṣe àǹkọ́ọ̀fù tí wọ́n sì bó ní ojú gbogbo eléyìí wọn láwọn ológun ní í ṣe léyìn tí wọ́n sì wá lọ zoom kúrò ní ilé rẹ̀ ìròyìn ọ̀pọ̀ o ìròyìn safer soul ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn punch fún tòórọ̀ òní. ọ̀dà ìròyìn eléyìí ti ọ̀rọ̀ òṣèlú ni àmọ́ bẹ́lẹ́njà náà láàmú wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan làbújá tí wọ́n sọ ọ́ dìmọ̀ pé àwọn ó ṣètò òdìbò ẹgbẹ́ lápapọ̀ bó bá di oṣù kejì ọdún tó ń bọ̀ nígbà tí búni ọkọ̀ sọ̀rọ̀ búni ni àwọn eléyìí máa ṣe ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC ó ní àwọn adéyalọ lọ́tẹ̀ ní àwọn apá àtibẹ̀hún kí wọ́n yà wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n adarí àwọn tapá abẹ wọ́n ti sọ̀rọ̀ Progressive Youth Movement PYM léè tí wọ́n sọ ọdún mọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ńlá wọn ìpètò òdìbò tàwọn ó sì wáyé lọ́dún tó ń bọ̀ ẹni darí wọn tó jẹ́ olùdarí wọn ọmọọba Mustapha Audu ó ti ṣàlàyé o ó ní ẹ fi bú nílẹ̀ kó máa sọ yìí tó wù ú pé nǹkan tó wù bú ní ìní sọ bí àwọn lójúlówó ni bí ẹ̀ka ti bú ní lójúlówó ni ó dọdún tó ń bọ̀ ná wọ́n rí fíìmù nítorí pé fíìmù èyí táwọn ya bàtà rẹ̀ fún búni àtàwọn tiẹ̀ yóò yà wọ́n lẹ́nu ó ní àwa gangan tí wọ́n ń pè lójúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC rèé láti Àbújá làwọn sì ti fi àtẹ̀jáde ta pé bọ́ bá di ọdún tó ń bọ̀ àwọn á ṣe ètò òdìbò ẹgbẹ́ ẹnikẹ́ni ò sì lè dá wọn lọ́wọ́ kọ́ ẹ lọ sí ojú ewé kọkàndínní ọgbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ̀dìẹ ò ní kú ká dẹ̀yìn ẹ̀ nù wọ́n ní bàbá Ògúnjọbí ó ní ó wà lára àwọn tí wọ́n mà tọ́ka sí pé ó yẹ kí wọ́n ṣe nǹkan kan láti bu ọlá fún irú àwọn èèkàn kùgbù báyìí léyìí tó jẹ́ pé wọ́n ti kópa tó jọjú lábala àti àárẹ̀ ìdárayá wọ́n tún dárúkọ ẹnìkan náà wọ́n ní El-Rufai náà gómìnà Malam Nasir El-Rufai wọ́n ní kó fi ìyún náà sára àwọn ààtò gbogbo nítorí àjọjú lórí Nàìjíríà ìwọ́n bá ń gbé pé a nǹkan bá sọrí wọn yóò lè jẹ́ nǹkan ṣíríyá fún wọn àtàwọn ẹlòmíín náà tó wà láwùjọ láti lè máa ṣiṣẹ́ takuntakun fún ìlọsíwájú ìdàgbàsókè àti ìṣọ̀kan ilẹ̀ bàbá wọn. tó kọ́lọ́hún jẹ́ kí àwọn aláṣẹ ọ̀ràn tí àmín hmm, àmín ká bọ́lá fẹ́ni tí ọlá tọ́ sí hmm. ẹni tọ́lá yẹ korúkọ wọn mọ̀ fi dìntì ọ̀parẹ́ lórí èèpẹ̀ kódà ńgbà tí ẹ̀mí wọn bá ti tán kí orúkọ wọn mọ̀ tán Ògúnjọbí hmm. ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo n tó ṣẹ́kù náà ròyìn tòórọ̀ òní kó tó di pé a máa ṣẹnu ní ṣàìsí síbí ara ẹ̀ sì ni eléyìí tí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives tí wọ́n ti ń ké sí ti ìjọba àpapọ̀ pé kí ìjọba àpapọ̀ kí wọ́n mọ bí wọ́n ó ṣe fi aṣọ ìwà ọ̀daràn agbésùnmọ̀mí wọ ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ fún ẹ̀sùn ìjínigbé pamọ́ ẹ̀ ń bá ti jí ìyàn gbé pamọ́ ẹ̀sùn agbésùnmọ̀mí terrorists ó ní kí wọ́n máa fi kàn án àwọn aṣòfin ìjọba àpapọ̀ nàìjíríà àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí o bákan náà ni a tún ti gbọ́ ti ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán ẹ mọ̀ gbọ́ eléyìí bọ́ bá dọ̀sán níbi tí wọ́n ní ọ̀kan náà àwọn aṣáájú ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ èkó wọ́n lọ rèé ṣá níṣàkúṣà hmm. mọ́lé ńgbà wọ́n sì tún gbé dìgbàdìgbà dọ́sibítù wọ́n tún lọ kà mọ́ ọ̀sibítù ah. níbi tí wọ́n kúkú wá gbẹ̀mí ẹ̀ sí ìròyìn yẹn pé ọmọ ṣe o ọbẹ̀ ìdùmarè kó dákun kó ṣe àánú wa o ká mọ̀ sí rìn ká sì mọ̀ forí gbé skibọ̀. àmín o nípínlẹ̀ èdò àwọn ọlọ́pàá mẹ́rin kan tí ẹ̀mí wọn tó jùnù sẹ́nu iṣẹ́ ni wọ́n mà ti ṣe kóríyá fún báyìí wọ́n ní àwọn ẹbí wọn ni wọ́n ké sí pé ẹ wá o ọlọ́pàá kọ̀ọ̀kan wọ́n sì fún ìdílé wọn ní mílíọ̀nù kan mílíọ̀nù kan náírà yìí pé eléyìí kì í ṣe owó ẹ̀mí o bí ó ṣe yí pé owó gbà má bínú fún àwọn ìdílé àwọn ẹni náà ẹni tí í ṣe èèkàn àkùgbò níléeṣẹ́ ọlọ́pàá alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èdò Philip Ọ̀gbàdò ńlọ kéde rẹ̀ ní Benin tí í ṣe olúlo ìpínlẹ̀ èdò lọ́hùn-ún ìjọba àpapọ̀ láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ presidency ti sọ fún àjọ serap àjọ tí máa ń tọpinpin ẹ̀tọ́ ọmọnìyàn àti ìjíhìn iṣẹ́ ìríjú ẹni tí wọ́n pera wọn ní socio-economic right and accountability project serap ìjọba ti kìlọ̀ fún wọn pé ẹ ṣọ́ra yín kí ẹ mọ̀ sọ̀rọ̀ ayín di rúṣídá tí ọmọ dàdàkúdà sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn ìpolówó ọ̀fẹ́ ìpolówó àjàrà bùkà tẹ̀ ń fẹ́ fúnra yín káyé lè dá yín mọ̀ ẹ kó bá náà yín kó ń gbòòrò ayé ò nílò yẹn ní ìsìn ààrẹ ń sọ fún serap